lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún tí joe ajaero ti jẹ́ ìpè iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tún ti fìwé ìpè mí ìránṣẹ́ sí o gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ láti inú ìwé ìròyìn The Matrix iléeṣẹ́ ọlọ́pàá tún ti fìwé ìpè mí ìṣọwọ́ o sí Joe Ajaero tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Nigerian Labour Congress láti fojú hàn ní olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá kó tó di ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2024 bákan náà ni wọ́n tún ní kí akọ̀wé gbogbogbò ẹgbẹ́ òṣìṣẹ́ náà Ìmá Ugboaja náà yọjú pẹ̀lú Joe Ajaero ìwé ìpè tuntun yìí ló ń dé sọ́wọ́ Joe Ajaero lẹ́yìn wá wákàtí mẹ́rìnlélógún tó ti dáhùn sí ìpè iléeṣẹ́ ọlọ́pàá alákọ̀ọ́kọ́ lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hùwà ọ̀daràn ṣíṣonígbọ̀wọ́ ìwà ìgbésùmọ̀mí ìdìtẹ̀mọ́ ìjọba àti ìwà ọ̀daràn orí ayélujára ṣùgbọ́n ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti péjọ Àjàyírò àti akọ̀wé ẹgbẹ́ NLC láti wá dáhùn àwọn ìbéèrè tó ní í ṣe pẹ̀lú wíwu ìwà ọ̀daràn láti da omi àlàáfíà ìlú rú àti láti ba dúkìá ìjọba jẹ́ àwọn ìròyìn lóríṣiríṣi lẹ́ò jẹ́ láǹfààní tẹ́ ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook instagram tiktok youtube àti x àdúrà mọ́mi balógun ló kọ mi.